عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba tí ó mú wa pàdé ara wa ní ààyè yìí ní ìrọ̀lẹ́ yìí ní Èjìgbò Central Mosque nínú ìlú Èjìgbò ní ọjọ́ òní tí í ṣe ọjọ́ kẹtàdínlógún nínú kàlẹ́ndà ti Saudi Arabia oṣù ṣàbán ẹgbẹ̀rún ọdún ó lé ọgọ́rùn ọdún mẹ́rin ó lé ọgbọ̀n ọdún ní jìrà lẹ́yìn jìrà níbi àwọn Muhammad sallallahu alaihi wasallam tó ṣe lójú ọjọ́ kẹjọ oṣù ẹ̀kẹjọ ẹgbẹ̀rún ọdún méjì ó ọdún mẹ́sàn lásìkò tí àwọn ti kèfèrí láti wá bára sọ̀rọ̀ ọlọ́run nípa Islam. Islam gẹ́bí gbogbo mùsùlùmí ṣe jẹ́ ọ̀ràn yẹn fún wa láti máa gbọ́rọ̀ ọlọ́run tí wọ́n bá ti ń pèpè rẹ̀ tọpẹ́ àti kúbẹ́yìn mùsùlùmí tó àgbọ̀ ọlọ́run gbọ́ tó láti àbọ̀dẹ̀ sílẹ̀ kọ́ gbọ́rọ̀ ọlọ́run ẹni tọ́nà ẹ̀ bájẹ́ kó bọ́ síbi tí ń sọ̀rọ̀ ọlọ́run kókó mi tó jìnnà kó bọ́ síbi tí ń sọ kó náà wàá máa wo àwọn mùsùlùmí ọmọ ìyá rẹ̀ tí wọ́n wà ní kálẹ̀ tọ́jọ́ ń sọ̀rọ̀ ọlọ́run fúnra wọn kọ́dà ìbàdàn ìwó lẹ́kì bírídùn buhari ìkòròdú ṣàgámù ìlọrin ìkírun ọba àgùn èrúwà ìfan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ táwọn èèyàn ti péjọ sí ààyè nírọ̀lẹ́ yìí àjọpàdé ara gẹ́gẹ́ bí ọmọ ìyá innamal mu'minuna ikhwa. innamal mu'minuna ikhwatun fa'aslihu bayna

ìkẹ́ àtìgbẹ́ ọlọ́run kọ́ lọ bá níbi Muhammad sallallahu alayhi wa sallam ẹni tọ́lọ̀ ọ̀ràn sí gbogbo ayé láti jẹ́ ìkẹ́ àtìgẹ̀ fún aráyé kọ́mọ lọ bá wọn lálẹ́ kọ́mọ bá wọn sàábẹ̀ àti gbogbo àtàn tẹ̀lé ọ̀nà mọ̀ tí ó mú wa títí dijọ́ kẹ́yìn gbogbo apáta ta wà ní kálẹ̀ yà àtàwọn tí ò sí ní jókòó yìí tán jẹ́ mùsùlùmí ó ní àmọ̀ yìí pé ọlọ́run gbé Islam lórí òpó márùn-ún àyà rẹpẹtẹ lọ́sọ̀kalẹ̀ náà Al-Qur'anul àyà tó lé ní ẹgbẹ̀rún mẹ́fà oníbẹ̀ nínú alukurahanu karim àwọn verses quran ó lé ní six thousand six thousand ó lé bidopt ka sọ pé iye báyìí pàtó ni òun nìkan oṣù náà ni àwọn àfonítàfà sítan kọ iye aráàfin yẹn iye lẹ́tà aráàfin yẹn lé iye àyà jáde òun ni kò lé lórí torí pé ńgbà táwọn mìíràn bá ka bisimilayi rahman ọ̀hún bẹ̀rẹ̀ gbogbo súra mara àyà àwọn míì ò ní kà mọ́ pé fatia nìkan lọ́jàrá àyà fún ó sì jẹ́ dajì àyà inú suratu nahali innahu min suleiman wa innahu bisimilahi rahman rahim ní sula àyà níbẹ̀ kì í sojidi àyà almuhim àti bẹ̀rẹ̀ dópin alukur'anu karim láti suratu fatia dé suratu nas ọlọ́run sọ̀kalẹ̀ fún anabi muhammad sallallahu alaihi wa sallam láti fi tọ́ aráyé sọ́nà lórí ọ̀nà mọ̀tàtẹ̀lé táyé sórí rẹ̀ ayé àtàlùkẹ́ àmọ́ ìbẹ̀rẹ̀ ọlọ́run kò sí. wà á ń zàlá ilé ìga zikira ní dubai ìnàlí náà sì máa nù zílà ilé ìhìn wàlà aláhùn yàtọ̀fọ́ gàrú. àyà mi wọn mú wá fún àwọn nusratu nahali náà again pé ọlọ́run sọ kuran kalẹ̀ fún anabi ẹ̀ mọ̀jẹ̀ ń yà síbẹ̀ ọlọ́run sálẹ̀ sàrẹ̀ ọlọ́run sọ̀kalẹ̀ fáànìbí sallallahu alayhi wa sallam láti fi tó ara yìí sọ́nà èèyàn ló ṣe fà á tó fi jẹ́ pé fáànìbí sọ̀rọ̀ sọ́n máa ń ṣe kútùbà ẹ máa sọ pé khairu kalam kitabullah wa khairu hadi hadi muhammad sallallahu alayhi wa sallam wa sharru umur muhdathatuha ètò jùlọ ní gbogbo ọ̀rọ̀ ní tírà ọlọ́run khairu kalam kitabullah ọ̀rọ̀ tó lóore jùlọ nu gbogbo ọ̀rọ̀ tí ń bẹ ní sánmà àtìlẹ̀ o lọ̀rọ̀ tọ́lọ́n gẹ́gẹ́ tí ń bẹ nínú alukur'an tíra ọlọ́ọ̀ni jẹ́ kìtàbù la zalikal kìtàbù la raiba fihi hudal muttaqin. tíra ọ̀hún ni alukur'an jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run sọ kàlífà níbí ọ̀rọ̀ sọ́làm láti jẹ́ àfinimànà fún aráyé gbogbo tí a ń bẹ́nu márùn bẹ́ẹ̀ ló jẹ́ òpó fẹ́sìn Islam tọ́lọ̀ fi Quran ṣe guardians fún márùn ló jẹ́ òpó ńbẹ fẹ́sìn Islam alákọ̀ọ́kọ́ ní òpó márùn yìí Abdullahi ibn Umar radiyallahu anhuma ó ní àníbi sọ̀rọ̀ àṣà pé bóni al-Islam ala khams ama Islam lórí òpó márùn shahadati an la ilaha illallah wa anna muhammadan abduhu wa rasuluhu alákọ̀ọ́kọ́ ńbẹ ní ìjẹ́rìí wípé ìjọsìn ọ̀tọ̀ fún ẹnikẹ́ni àyàfi ọlọ́run nìkan sọ Allah ní ìjọsìn tọ́ sí. abala àkọ́kọ́ yìí náà ni pé Muhammad sallallahu alayhi wa sallam ẹrú sí ọlọ́run àtòjíṣẹ́ ọlọ́run ní í ṣe òpó àkọ́kọ́ ni nínú òpó tó gbé Islam dúró tá a bá sì wọ arba'in al hadith Imam Nawawi forty hadith Imam Nawawi a rí i pé ńgbà tí Ànábì sallallahu alayhi wa sallam tí mẹ́lẹ̀ká Jibril wá sọ́dọ̀ rẹ̀ tọ́wọ́ àtàkùn huwa jibril huwa hadha jibril ataakum yuallimukum dinakum màlẹ́kà jibril ọwọ́ yìí ọwọ́ akọ yín lẹ́sìn yín ni nígbà tó bẹ́ẹ̀ àdúgbò sọ pé mọ́wàlì islam tàdúgbò sọ wọn fẹ́ dáhùn ti jẹ́ islam padà márààrún tá à ń kà nínú bóni alisama la hamsin òun náà làdúgbò sọ fi dáhùn etí jibril sì fi padà fún pé sọdákítà òdodo lọ bí máadá òkú márùn ló gbé islam dúró ìgbọ́lọ́ọ̀bá gbọ́lọ́ọ̀bá àṣọ ọba àṣọ ọbẹ̀ yìí ọ̀kan ọba tí ọ̀lẹ́gbẹ̀ tí ọ̀làbúrò ọba ọba tí oníyàwó tí ọ̀lọ́mọ ọba tí kì í sùn tí kì í tó gbé ọba tí òkú bèèlè pé yóò jí nìyí jọkẹta ọba sẹ̀mí gbére Allahu la ilaha illa Allahu la ilaha illa huwal hayyul qayyum la ta'khudhuhu wala. la نوم له له ما في السماوات وما في الأرض àdúà bẹ́ẹ̀ ni kò parí Quran chapter two verse two hundred and fifty five nù ayatul kursi ọlọ́run ní èmi ọlọ́ọ̀ba Allah la ilaha illa huwa al-hayyul qayyum ọba tí ọ̀sẹ̀ lómi ìtọ́tọ́ láti máa ṣàfihàn nìkan ṣó al-hayyu ọba sẹ̀mí gbére ọba táyì sí ọ̀sáájú bíbẹ̀rẹ̀ tyson nìkan ìbí bẹ̀rẹ̀ alakọ̀júrùn ọba tó dádó darí sánmà àtìlẹ̀ tí a wá support ẹnikẹ́ni tí a wá rà lọ́wọ́ ẹnikẹ́ni kó tó di pé ń darí sánmà àtìlẹ̀ ń bi dídà ti di darí ẹ̀ ó nìkan ni hmm. ọba tí kì í tó ògo tí kì í sùn ọba tó pé gbogbo tí ń bẹ sánmà àtìlẹ̀ ònìkan lọ́dà ni ọba àfi àníbi sallallahu alaihi wasallam ó fi ṣe ẹrú sẹ̀rìn àtòjíṣẹ́ rẹ̀ tọ́ná sí gbogbo ayé inú suratul anbiya Quran chapter twenty one verse one oh seven. وما أرسلناك وما arsalnaka وما أرسلنا من rasul. وما أرسلناك إلا رحمة وما أرسلناك إلا رحمة للعالمين. arsalnaka illa rahmatan lil alamin. jazakumullahu khairan. ọlọ́run náà níbi sọ́la sáǹsì gbogbo ayé kó jòsè fún gbogbo aráyé òpó àkọ́kọ́ nínú òpó márùn islam òpó ẹlẹ́ẹ̀kejì ní ìkọ́ mi sọ́la ìmọ̀ gbé irun dúró lẹ́ẹ̀márùn lójúmọ́ irun tẹ́ pé àyàtọ̀ lọ́hún ti dárúkọ akéemù sọ̀láta nù Quran Ibn Kathiru sọ pé eighty two ni àyàtọ̀ lọ́hún sọ pé akéemù sọ̀lá tó mu wá ní fẹ́ẹ́lù làámúrì tó mu wá ní imperative verb tó pa láṣẹ pé ẹ̀yin èèyàn ẹ̀ máa gbẹ̀rún dúró fẹ́mi ọlọ́run eighty two places nínú Quran ni yàtọ̀ sáwọn tó mu wá ní kàbàríyà bí iná sọlá tata ní ha. iná sọlá tata ní ha anil fàṣà ìwàl munkari wàlá zikiru láàyè akíbọ̀rù wàláhu ya'lamu ma tasna'un. ti suratul ankabut sura twenty nine aya forty five yàtọ̀ sáwọn tó mú wa ní gbólóhùn báwọn iná sọlá ta. Eh? ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالذين والذين يقيمون الصلاة الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون tẹ́ẹ̀pẹ́ owó ń bẹ̀rù dúró sọ fún alẹ́ ìròyìn láṣẹ eléyìí olókùnrin ó lé ní two hundred places èrún lòpó kejì nínú òkò Islam tẹpọ ọ̀nà àyàn ní fẹ́nikẹ́ni tó bá fẹ́ bọ́lọ̀ ń pàdé rè tó fẹ́ rí ìyọnu Ọlọ́run kọ́ máa kí ọ̀nà àyàn ni ọ̀nà àyàn ni rún fẹ́ tó fẹ́ bọ́lọ̀ ń pàdé rè tó fẹ́ rí ìyọnu Ọlọ́run tí wàá fẹ́ jìyà Ọlọ́run tó láti ní kó kírun òpó kejì nu òpó ẹlẹ́ẹ̀kẹta wà ìzàkà wà ìzàkà mímọ ayọ zàkà òpó kẹta ni nínú òpó Islam òpó kẹta yìí oríṣiríṣi ọ̀nà lọ́lọ́run gbàgbé wa ó gbé wa nù àyà mi gẹ́bi ti sọ́ọ̀tù tọ́wọ́bà sura kẹsàn-án Quran àyà ọgọ́ta ìnáma sọ̀kọ́ tó lè fukara. ìnáma sọ̀dọ̀kọ́ tó lè amilina alayha wàl mu'allafati qulubuhum. والمؤلفة قلوبهم وفي الركاب والغارمين وفي سبيل الله وبن سبيه فريضة من الله فريضة فريضة من الله ọ̀ranyàn ọlọ́ọ̀kẹ́ tẹ́lẹ̀ pé sàkà fún rẹ̀ ọ̀ranyàn tó padà sàkà lọ́dọ̀ wọn ni sàkà yíyọ. فريدة من الله والله عليم حكيم جزاكم الله خيرا Quran chapter nine verse sixteen o àyà yìí lọ́lọ́run fi gbé wa pé zakayi yọ o òun ṣe lọ́rọ̀ àyàn lil fuqara wal masakin wal amilina alayha wal mu'allafati qulubuhum dé parí òun ṣe zakayi yọ lọ́rọ̀ àyàn kẹ́ ẹ máa yọ èyí tẹ́ ẹ jẹ́ abọ́rọ̀ tẹni tí zaka wọ tówó yín tọjú déédéé tí ní sọ́ọ̀bù zaka tó tó ń tọ́ yẹ ká yọ zaka nú ẹ̀ tí ṣe ìṣirò ní dínárọ̀n ogún dínárù ayé àtijọ́ tẹ nínú Ramadan ọdún tá a fẹ́ bọ́ sí i tó ti kun tó dé lọ́sẹ̀ méjì tá ìbẹ̀rẹ̀ àwẹ̀ inshallah kọ́ ìjọba aláyé kọ́ bá aláyé kọ́ bá aláàfin ara kárẹ́ fi kó àtàlàfin ara gbà kò sí àrísìkí rọrùn fún wa iye tí ó jẹ ní Ramadan yìí central bank ọwọ́ kẹ̀ jáde èló ni ogún dínàrù jẹ́ ní náírà wọ́n wọ́ kẹ̀ jáde ṣùgbọ́n kí n sọ ntọ́wà ńlẹ̀ ntọ́wà ńlẹ̀ tá a lò kọjá òun ni two hundred and sixty five thousand ó lé díẹ̀ náírà two hundred and sixty five thousand ó lé díẹ̀ òun ni ti last year tí réètì gold lágbàáyé àti silver bá ti tún yàtọ̀ sí ntọ́wà lẹ́sìn wọ́n ó tún wọ́ kẹ̀ jáde nígbà tá a bá lọ ọ̀sẹ̀ kan sísìn péye báyìí ni zaka ó jẹ nínú Ramadan tọdún yìí ọlọ́run tọ́lá rẹ̀ ká pàṣẹ zaka yíyọ nínú alukur'an ó sì rò kó kẹta tó bí jókòó islam òpó kẹta yìí òpó tọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ti neglect ni. Allahu Akbar. àti gbẹ̀jú lẹ́hàí tẹ̀lé àlò gbogbo mùsùlùmí ní kéwòpó ńgbọ́lọ́ ńgbọ́ gbogbo mùsùlùmí sọ pé àwọn bá níbi muhammadu sallam gbọ́ ọ̀pọ̀ mùsùlùmí kéwòn wọ́n ní tíza káwá ìròmí control three hundred thousand four hundred thousand six hundred thousand eight hundred thousand one million naira orí ten million bẹ́ẹ̀ ni wa billions naira ń bẹ lọ́wọ́ ìlú mùsùlùmí wọn ò yọ zaka lọ́dọọdún mọ́. orígun pàtàkì rúkúnù àsáàsì mina arkanil islam a very important foundation of islam àwọn mùsùlùmí gbẹ̀jùlẹ̀ wọn ò tẹ̀lé mọ́ wọn ò yọ zaka mùsùlùmí ń kírun wọn ń gbààwẹ̀ wọn ń lọ hajj kọ́dọ̀ ìlú mi ọ̀dọ́ọdún lọ yóò tó lọ múranú ramadan kò sí yọ zaka tẹ̀ jáde láyé orígun pàtàkì àwọn mùsùlùmí gbẹ̀jùlẹ̀ wọn ò tẹ̀lé orígun ìṣe orígun tó lè gbé ìyàwó náà ni orígun tó lè gbé ìyàwó náà ni tẹpẹtẹ nìkan bá ló ti sàkáwọ tí ọba yọ sàká àìníwó náà yàlùkẹ́ àmọ́ yóò sòrò pọ̀ tó èrè jẹ́ mùsùlùmí tó lówó ti sàkáwọ tó ẹ̀ka ọdún lọ́wọ́ rẹ̀ tí ọ̀yọ́ sàká lórí ẹ̀ lọ́dọọdún àìníwó náà rẹ̀ yóò sòrò pọ̀ làlùkẹ́ àmọ́ ọ̀nà wo ni ó gbégbà tí òfin ni wọ́n àfikọ́ padà síbi yíyọ sàkàkó tó kù láyé. ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ń ṣe sàárà àtọ́pọ̀ rẹpẹtẹ sàárà wọ́n ń ṣe rẹpẹtẹ wọ́n á máa bọ́ọ̀yàn àfa hmm. wọ́n á máa sanwó ọkọ̀ àwọn èèyàn nu mọ́tò tí wọ́n jọ mọ́tò pọ̀ ẹlòmíì á máa ra sọ fún yàn ẹlòmíì á máa ra bàtà fún yàn ẹlòmíì máa fún lówó lọ sanwó bílíọ̀ sísú bíl inú owó tó ní dání tí ó fi ṣe sàárà ṣùgbọ́n tọ́lọ̀ ń ṣe lọ́rùn àyàn tọ́lọ̀ ń àwùjábà rẹ̀ alákùlì mùsùlùmí tọ́lọ̀ ń ṣe lọ́rùn àyàn fún mùsùlùmí kí a gbọ́dọ̀ mọ̀ yọ tẹ́pẹ́ lọ́rùn àyàn sàrà ṣíṣe náfìlà ni iṣẹ́ àṣebọ̀rẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí kọ̀ ọ̀rọ̀ àyàn lẹ́wọ̀n ò ṣe iṣẹ́ àṣebọ̀rẹ́ náfìlà ni wọ́n ń ṣe mùsùlùmí ti fi millions ṣe sàrà lóṣù ẹni tí ń bóyàn ní millions lójoojúmọ́ mẹ́ ìbàdàn tọdún bá parí wò ní yọ zaka wọ́n yọ nu Ramadan wọ́n yọ nu Shawwal wọ́n yọ nu Zulqa'da wọ́n yọ nu Zulhijja wọ́n yọ nu Muharram wọ́n yọ nu Safar wọ́n yọ nu Rabiul Awwal wọ́n yọ nu Rabiul Thani wọ́n yọ Jumada al wọ́n yọ Jumada al wọ́n yọ nu wọ́n yọ nu wọ́n ní yọ. ọlọ́run pàṣẹ fún anabi sọ́ra ọ̀sán lọ́sọ́rọ́ tó tàwọn bá. سورة كسال كرهان الكريم آية وقوم ولي خذ من أموالهم خذ من أموالهم صدقة تطيرهم وتزكيهم بها وصل عليهم خذ من أموالهم صدقة تطيرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم والله سميع عليم ọlọ́run pàṣẹ fani yọ sọlá fílù làmúrè khudhi khudhi you take àṣẹ máa gbà min amwalihim sọdakọtan máa gba zaka nínú dúkìá àwọn tó jẹ́ abọ́rọ̀ olówó lẹ́yìn bá ní three hundred thousand naira dání ti fi ń ṣiṣẹ́ lẹ́ni wíwá lágbàáyé nu mùsùlùmí ẹ̀ ń bá tilẹ̀ ní ntọ́ value three hundred thousand naira ní káàsì àbí lọ́jà lórí igbá tọ́ka ọdún lórí rẹ̀ olówó ni torí pé tíṣà kàbáwọ̀ ti ṣe ìṣirò náà dín náírà ẹ̀ ń bá ní dání olówó ni ànábì sallallahu alayhi wa sallam ó sọ fún sàbẹ tọrọ ẹ lọ sí ilẹ̀ Yaman wípé innaka ta'ati qawman min ahlil kitab ibi tó ń lẹ̀ yóò ọ̀dọ̀ àwọn èèyàn tó Yahudi àti Nasara ibẹ̀ níbi tí mo ní kọ́ wá lọ yìí tọ́ ọba débẹ̀ lọ pamọ́ láṣẹ ká gbọ́ ọlọ́ọ̀ba àso nìkan gbọ́ ọlọ́run nìkan so kí wọ́n gbàgbọ́ fàyín atọ̀ òun dalek tí wọ́n bá gbẹ eléyìí ń gbọ́ ọlọ́run nìkan oṣù ọba tó yẹ kéèyàn sìn kọ́ yẹ ká sìn mí lẹ́yìn rẹ̀ fa amúròhom wọ́n á pa wọ́n láṣẹ àyọ̀kému sọ̀la kí wọ́n máa gbé ìrun dúró ó di nǹkan mélòó oníkan méjì ẹlẹ́ẹ̀kẹta wàtàkùdù min agina ihim wàtúrọ́dù aláfọkọ̀rọ̀ ihim tàkùdù min agina ihim agniya ihim tàkùdù min agniya ihim wàtàrọ́dù aláfọkọ̀rọ̀ ihim wọ́n á máa gba zaka lọ́wọ́ àwọn tó jẹ́ olówó tí wọ́n ní ti zaka wọ̀ máa gbà nínú owó wọn kọ́ máa dá owó tó gbà ń yẹn ẹnu tó gbà ń zaka fáwọn tó jẹ́ lẹ́nu ìkókó tó gba zaka látọ̀dọ̀ àwọn tó jẹ́ àgbẹ̀ tó ń dáko máa dá padà sọ́dọ̀ àwọn tálákà wọn kì í ṣe pé ó kọ́ wá sí Mọ̀dínà tòrọ́ dùn aláfukọ̀rọ̀ ìhìn ọ́ dá padà sọ́dọ̀ àwọn tó jẹ́ tálákà wọn ọ́ gba zaka lọ́dọ̀ àwọn olówó nílùú bí tó ń lọ yìí tí wọ́n ti gba Islam wọ́n máa yọ zaka ọ́ máa dá zaka yìí padà sọ́dọ̀ àwọn tálákà náà lù gangan fún rẹ̀ àwọn ló tún máa pẹ́ fún bí máa ná báyìí yóò sánsẹ́ ná àwọn èèyàn lọ síbi kàláyà àtijọ́ láti lọ pèpè Islam ní fi zaka náà wọn pẹ̀lú rẹ̀ nígbà tó lóun ti pàṣẹ. zaka ẹnikẹ́ni ọmọ yà kó lára kó Islam bàbá ńlá àṣìṣe tó lè rí yàn gbé yàn níbi inú ọlọ́run ó ní ìgbàgbọ́ nínú ọlọ́ àtòjíṣẹ́ ìmọ̀ kírun ìmọ̀ gbààwẹ̀ ìmọ̀ lọ umra máa lọ hajj káwá yọ zaka kú ẹ ilé ilé tó bá yẹ pé òkú márùn ló yẹ pílàsì márùn ló ní tá a bá fi mẹ́rin gbé ilé yẹn ọ̀ láàyè àbí òní láàyè yọ kíráàkì yọ sàn wálẹ̀ yọ padà dàwó ni òpó márùn ló gbé ìsáàmù dò zaka ló pẹ́ ẹlẹ́ẹ̀kẹta gẹ́bí tá níbi sọ́dọ̀ àsáàmù sọ́tà ń bá a lọ lọ́wọ́lọ́wọ́ tó láàsì ni kémi àtẹ̀yàn yọ zaka ìmọ̀ ayọ̀ zaka yìí gbogbo oríṣiríṣi ọ̀nà lọ́lọ́run gbàgbé wa nínú alukurahalu kerim níbẹ̀rẹ̀ sọ́ọ̀tù gbàkọ́rọ̀ lẹ́yìn alif la kitab kagbọ́n tọ́lọ̀ ń wí. la raiba fihi hudan lil muttaqin. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون ṣàkàrọ̀ pé wà ń pé lára tá a fi ń jẹ́ mọ́mìnì lọ́dọ̀ tójú òòrè gbọ́ tá a nírí láyé yìí ó inú sọ́tò làní àm súrà kẹfà Quran ayàwá ó orí látòdìríkùlẹ̀ àbẹ̀sọ̀r. látòdìríkùlẹ̀ àbẹ̀sọ̀r wàhùwà ìdìríkùlẹ̀ àbẹ̀sọ̀r wàhùwà latiful khabir. ó ní Quran chapter six verse one oh three ó ní látòdìríkùlẹ̀ àbẹ̀sọ̀r. Hmm. àwọn ojú nílé ayé tá a wà ìwò lérí wọn lọ́n sojú kì í sórí ilẹ̀ lẹ́nu kó ti ló ń rọlọ́n. tẹ́nìkan bá wọ́ọ̀kì tó wọlé kọ́dà bó mùsùlùmí kọ́dà kọjá àfa kọ́dà kó pẹ̀ ń sẹ́k kọ́dà kó pẹ̀ ń wòlíì kó pẹ̀ ń wàlíyé ọlọ́run tọ́ba wọ́n kìtò owó rẹ̀ tó lòun rọ́lọ́hún ọlọ́run náà ń sìn yín ẹ mọ̀ kó kúrò ní sọ̀rọ̀ wọ́n wà kẹ́ẹ̀dẹ̀bọ̀ la torí pé ó ti takò àyà ọlọ́run la tudrikul absar ojú kankan ò lè rí ọlọ́run fi dúnìyà lórí ilé ayé. wa huwa yudrikul absar. bẹ́ẹ̀ lọ yá rẹ̀ bí Muhammad sallallahu alaihi tó ṣe àrìn àjò lọ sí sámà al-Isra tọ́lọ̀ ń tọ́ka sí níbẹ̀rẹ̀ suratul Isra. subhanalladhi asra bi abdihi laylan minal masjidil harami. إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. Quran chapter seventeen verse one sura kẹtàdínlógún ayé àkọ́kọ́ suratul Isra tọ́lọ̀ ní orí àjò wá sí sámà tó wá gba ìrún wákàtí márùn wá fún wa lórí rẹ̀ ayé tọ́lọ̀ tó sọnù suratul Najm Quran chapter fifty three sura kẹtàléláàádọ́ta àyà àkọ́kọ́ ló ti bẹ̀rẹ̀ sọ́kọ́ la fẹ́ lò àyà tọ́lọ́hún sọ yìí pé ànábì ó dé di siratul muntaha ìdíjà وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوهى إلى عبده ما أوهى ما كذب الفؤاد ما رأى أفتمارونه ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى لقد رأى من آيات ربه الكبرى Malami Ilyas Birin Gwari ọlọ́sàn ẹ̀sán rẹ̀ ọ̀rẹ́ mi pàtàkì. Ah, Ọlọ́run ní wàhálà kọ́dọ̀rọ̀ ahù nasratan ukhra inda sidratal muntaha indaha jannatun ma'awa yaksha, yakhsha sidrata man yakhsha dé come on to waste the time wọ́n là kọ́ dọ̀rọ̀ àwọn nẹ́sẹ̀tàn okòrò dájọ́ ọjọ́ àníyàn sàn tó torí lẹ́ẹ̀kan sí àníyàn sàn ó tó torí lẹ́ẹ̀kan sí rọ̀ áhù mọ̀fọ́wọ́lù bíi ní hàó mọ̀nùhùwà alẹ́ di rọ̀ áhù rasulillah salam ẹ̀ńdà tó dàtí mọ̀ntàhà balùwà jibril la allah mọ̀lẹ́kà jibril ni wala qad rawahu nasatan ukhra ó tún rí lẹ́ẹ̀kan sí i torí kò ti rí ẹ̀ẹ̀kan nínú rí ayé rí láwòrán màlẹ́kà níjọ́ tó wà ní gárùn hìrà níjọ́ tó lọ́n sọ ikra bísí rabbika alladhi khalaq kalẹ̀ fún. Quran chapter ninety six verses one to five suratul alaq àríwá sàrẹ́dì màlẹ́kà jibril ala suratihi wàlàhù situmẹ́tù janah orí màlẹ́kà jibril láwòrán màlẹ́kà mọ̀lẹ́kà jìbìrì ní ìyẹ́ six hundred apá six hundred lónìí ẹyọ kó sọnù jàǹdà rẹ ẹyọ kó sọnù yẹ apá rẹ nínú six hundred yìí tí jìbìrì bá nà sínú lẹ yọ wọ lẹ keje ẹyọ kó sọnù ẹtọ akibọnu lẹ yóò ti lẹ kẹni débi lẹ keje sábà méje ilẹ̀ méje lọ́lọ́run dá ilẹ̀ méjèèje ìyá jìbìrì kọfà gbogbo méjèèje òun tó wà nà sínú lẹ ẹyọ kánú six hundred yìí. ló fi jẹ́ pé láàrin ìṣẹ́jú àyá láàrin ìṣẹ́kọ́ndì mọ̀lẹ́ká jìbìrì máa ń tinú sámà keje lórí ilẹ̀ ayé láàrin sẹ́kọ́ndì kan ni kì í sọ̀rọ̀ a minute just a second ìṣẹ́jú àyà jìbìrì ó tinú sámà keje yóò dò sórí ilẹ̀ ayé tọ́lọ́ máa ní wọn bọ̀ lórí ilẹ̀ wá pàṣẹ kọ́ abúmu kankan wá bá nàbí rẹ̀ kan lórí ilẹ̀ sẹ́kọ́ndì ni sẹ́kọ́ndì ọlọ́run sọ bẹ́ẹ̀ ni sọ́tò sájídà pé àmúrò yàtọ̀ náà sálò ọ̀yà sọ́tò sájídà sọ. wàmánà tànà zálò ilà bí amúrẹ́rọ́bíkì. له ما بين أيدينا وما خلفنا وما بين ذلك وما كان ربك نسيا الله سنة ساري ألف سنة مما تعدون أو يا إبرة جزاكم الله خيرا نعم náà là ń sọ ìbẹ̀rẹ̀ rẹ̀ ti sọ́ọ̀tù sájídà náà ni ọlọ́run tọ́lá ga ọjà mọ̀ pé sámà méje nínú sámà keje sámà keje sídàtì mùtáhà wa tí ó rí èmi jìn nù ààrẹ sàrìbàlì kájìbù nínú sámà keje òun wọn á bi léèrè yìí pé adúrò ìtàrọ̀ bákà lélẹ́tà usriabik sórí ọlọ́run lálẹ́ ìjọ́ mọ́ ọ lọ sí sámà hadith bẹ́ẹ̀ sọ̀hí muslim. Ibn Abbas ọ̀dí aláàlẹ̀ òun mọ̀ lọ́gbà wa àníyàn sọ pé nurun anni arọ́hù hmm. nurun anni arọ́ nurun anni arọ́ ìmọ̀lẹ̀ ni mo rí àyà tá a fa fi bẹ̀rẹ̀ fún alẹ́ kan tá a fi bẹ̀rẹ̀ ìjókòó ìgangan lẹ́ẹ̀kan wọ́n ti kí àyà kan wá lórí ẹ̀ nígbà tá a níbi Musa bẹ̀rẹ̀ ọdọ́ ọlọ́run aleyhi salam kọ àrí ní kẹfà ń zòrò ilẹ̀ ìrí ọlọ́run ṣe lọ́rùn fún mi kí n rí ọ sójú báyìí níwò mi wọ̀ ọ́ ọlọ́run sọ fún mi sọ pé ìrẹ musa lantarọ ni lan lan arfu nafi wal istiqbal láéláé fìlà halidi lantarọ ni lórí rẹ ayé ò lè rí mi láéláé kò pọ́sibú kò rí mi lórí rẹ ayé ṣùgbọ́n o tọba pinnu pé túláàsì ọ̀fẹ́ rí mi ọ̀fẹ́ rí mi ah fáńdìrì la jabal wá wo kìtì mẹ́lẹ́ ọ̀kan o fàlìsàkọ́ rọ̀mọ̀kànà fasawfa tarọ́ọ̀ni fasawfa kìí ṣe sìn fasawfa. Mm tẹ̀síwìfù tọ́ náà jìn tí ọkẹ́ ń bá lè dúró sọ̀kan ibi tọ́ wa tọ́kẹ́ wọn yẹ kó olókè pẹ̀lú táwọn ṣe yìí tọ́kẹ́ máa lè dúró bẹ̀ tí òkú olókè rẹ̀ bọ́yá sáwọ́fà bọ́yá lọ́jọ́ ajó lè padà rí mi. Allahu Akbar. <laughs> àwọn àfọwọ́rítà fàṣẹ́rì wọ́n ní anmúlà anmúlà min nóòrì láì tààlà ìmọ̀lẹ̀ kánú àmọ̀lẹ̀ ọlọ́run tó ṣe déédéé orí ìkásíbi ìlà àkọ́kọ́ yìí nínú ọwọ́ wa ìkawọ́ wa káwọ́ onílà ìlà mẹ́ta mẹ́ta ní mẹ́bí kakọ̀ kan orí góńgóri orí ìkejì ìkàtàbámu dání ìlà tó wà lẹ́yìn orí ìkàhùn ìlà àkọ́kọ́ hùn déédéé rẹ̀ ní màlẹ́ ọlọ́run fìránṣẹ́ sórí òkè hùn nígbà tí màlẹ́ dórí òkè hùn òkè fọ́ ó di eruko túdánù kó lókè ó di eruko tó fọ́ dánù àníbi musa gẹ́gẹ́ fúnra ẹ̀ haro sọ ikọ̀ ọ̀nàlẹ̀ ọ̀dàkú kò lè wà láàyè mà ọ̀dàkú lọ́gbàrí nígbà tó jí padà ó ní subhanaka tubtu ilayk wa ana awwalu minan awwalu mu'minina mu'minin ó ní ìwọ ọlọ́run tó bá sọ̀dọ̀ rẹ pé mo béèrè nítorí yẹ kí n béèrè hmm. ìkọjá yìí ni ọlọ́run foríjì mi ìyẹn wíbẹ̀ mà láyé almuhim rírí ọlọ́run ọlọ́run ní la tudrikul absar wa huwa yudrikul absar lórí ilẹ̀ ayé ẹ̀ lérè mi ọlọ́run sójú ojú kan ò lè rìn láyé ṣùgbọ́n kò sẹ́dá kàtí mbẹ́mbì kan sábàbí lẹ́tí mi ọlọ́run máa rí gbogbo ẹ̀dá bí ẹ bá rí ẹwà mọ̀ ń rí tọ́yọ̀ fi jẹ́ pé kẹ́nìkan owó kè hàn kó ló ń rọ́ lọ́hùn lórí kọ́dà kò rí màlíkà jibril aleyhi salam àlùjẹ̀nu lórí àlùjẹ̀nu ló péré ẹ̀ lọ́lọ́run fún un tó ní ọmọ sọ pé òun ti rọ́ òun ọlọ́run kì í sọ lọ́hùn abadan ah, ẹni táwa rẹ̀ bí ọlọ́run ò rí lórí ilẹ̀ ni wọ́n rí ipò wo ni wàlíì kan ní tó tó táwa rẹ̀ bí ọlọ́run kò sí àrẹ́bí musa bẹ̀rẹ̀ pé kó rọ́ lọ́run sójú ọlọ́run ní òlè mi láǹtà rọ́ ni lówí. ẹ̀yin wọ́n pinnu pé ah, yẹ́ ń ní lọ́dà kí lè rí nǹkan wí ọlọ́run ni ọ̀dà máa ń worí òkè ń bọ́ adúlọ́ bẹ̀ kọ́ wá wò mí gbà ní bọ́yá yóò ṣe é ṣe fún ọ lọ́jọ́ iwájú kò ṣe é ṣe fún. àrẹ́bí musa ń bọ́ lọ́hún sọ̀rọ̀ lórí afákẹ́fà pé òun gbé ọ láfàdàbí musa bìrìsàlá tí wà kàlámì àbí kàlámì. Hmm. mo gbọ́ láfa ọ pẹ̀lú pé mo sọ rìsàlá mi kalẹ̀ fún ọ tàwọ̀rẹ́ta mo ṣẹlẹ̀ jìṣẹ́ fara yé mo sì ń bọ́ sọ̀rọ̀ tó ń gbóhùn ṣùgbọ́n ẹni tí ń gbóhùn rẹ̀ kò rí òun gbóhùn ọlọ́run wakalama allahu musa. wakalama allahu musa takilima. musa tó ti sá ọlọ́run bá nàbí musa sọ̀rọ̀ tí ń gbọ́ ohùn rẹ̀ báyìí sòwòkò rẹ̀ ni tí ń bá a sọ̀rọ̀ kì í sì sálùjànà ọlọ́run fúnra ọlọ́run gan irú ẹ̀ fúnra rẹ̀ òun bá nàbí musa sọ̀rọ̀ tí ń gbóhùn báyìí tọ́lọ̀ ń fọlẹ́sìn tó náà sọ padà. alimohimmo ọlọ́ọ̀bá tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó ṣe lọ́nà àfẹ́ mi àtẹ̀yìn tá a ti ní tí zaka wọ̀ ká máa yọ zaka lọ́dọọdún ẹ̀ ń bá ní owó tó tó ìṣirúnà dínárà tó tó three hundred thousand àwòdì díẹ̀ lónìí ní nàìjíríà yóò máa yọ zaka nù alẹ́ owó rẹ̀ wá jẹ́ five hundred thousand ní o ìtò ní pé nine hundred thousand ní o àtọjà tó ní lórí gbé àti káàsì tó ní lápá àti tó wà ní báńkì yóò tó ta rẹ̀ pọ̀ annually tẹ́pẹ́ ramadan ló bá fi sí ọmọ yọ ní ramadan ramadan tẹ́pẹ́ sawal ló bá fi sí ọmọ yọ sawal sawal tẹ́pẹ́ rọbìlì rọbìlì awal ló bá fi sí ọmọ yọ rọbìlì awal tẹ́pẹ́ Muharam. ló bá fi sí ọmọ yọ rọbìlì muharram oṣù tá a bá ti mú tá a bẹ̀rẹ̀ ẹsẹ̀ tá a kówó lórí òwò àbí sẹ́ ọwọ́ ọdọọdún lóṣooṣù ní dédé oṣù lọ́dọọdún láàmà kàkúlẹ̀tì tá a ní tó a ti lè pé ní ti sàkáwọ̀ lọ́dọọdún tá a máa bèrè lọ́dọọdún àwọn afa èló ni sàkáwọ̀ lọ́dún yìí á mọ̀ jọ sàká. tá a gbọ́dọ̀ máa yọ ẹ ń bá ń sin ẹran ó ń sin màálù tá a bá ilé ní ọgbọ́n màálù sẹ́ǹgbọ́n tó wúra dáa zakati wọ̀ tá a bá ṣe ràkúnmí tá a ì sìn ní ilẹ̀ haúsá ni ti ṣe ràkúnmí ẹ máa ń ṣe àkómítọ́ ilé àkómí zakati wọ̀ ẹ máa ń ṣe àgùntàn ewúrẹ́ àgbò nìṣòro tí bá ń sìn tó bá lè pé zakati wọ̀ tó bá ti lè pé ogójì lọ́dún zakati wọ̀ ìbáà jẹ́ fifty lọ́dá o sixty lọ́dá o yọ ọmọ yọ ṣáàtù kan ewúrẹ́ kan tó ti lọ́dún kan láyé yọ ọmọ fi ṣe zaka rẹ̀ tí èdìgbà tí ewúrẹ́ ń bá kúò ní iye tá a wíwùn tí ó di ọgọ́fà one and twenty ní o tó yí padà sí ewúrẹ́ méjì lọ torí pé àyẹ̀sọ lọ́sìn ẹran púpọ̀ kò ní jẹ́ ntẹnumọ́ bẹ́ẹ̀ zaka yíyọ ọ̀rọ̀ yẹn ní fẹ́mi àtẹ̀yìn ẹ̀ tí ọba yọ yọ kàmínú ọlọ́run lànà bí sọ̀rọ̀ pé òpó kẹta ní òpó islam ó ní ìta ìzaka mímọ́ yọ zaka àyà zaka yíyọ nínú alukoran ọ̀nà rẹpẹtẹ lọ́wọ́ ṣùgbọ́n wọn bàtà sìkò bàbà lèyìn ọ̀sọ̀ ma àmọ́ yọ zaka èmi àtẹ̀yìn àmọ́ yọ zaka kámọ́ kùnà àtiyọ́ kọ́dà bá fẹ́ lọ hajj lọ́dún yìí tá a ti sanwó hajj tó yẹ pé nu rọmọdán ló ṣe ká yọ zaka sí yọ zaka rẹ nu rọmọdán ntọ́wá kù ní ọbẹ̀ náà lórí kó mọ́wé mi kan tó fi lọ hajj lọ́dọ̀ yìí má máa lọ mákàmá láì yọ zaka má jẹ́ mùsùlùmí tí ń kírun tó olówó ti zaka wọ̀ láì yọ zaka tí e dórí àwọn tán ní ilé tó fi ń ṣe ẹni tó kọ́lé ti ń gbé bó ti wù kílẹ̀ yìí ó kàǹkà tó ìbá fi two billion kọ́lé ìbá fi ten billion kọ́ tẹ́pọ̀ òun àtàwọn fámìlì rẹ̀ ń gbé tí ó fi rẹ́ǹtì àjẹmọ́nú lówó òun fún lọ́dún tí èkú kò ní yọ zaka lórí ẹ̀ iye tó ló fi kọ́ ṣùgbọ́n tí ilé bẹ́ẹ̀ jẹ́ lẹ́tà fi ṣòwò akọ́lé four flats méjì mẹ́ta méjì gbòní o nìbàdàn lakọ́ sí ní o gẹ́bí àìmọye àwọn ọmọ ìjìgbó ṣe kọ́ ilé nìbàdàn ilé wọn kọ́ ní wo road ilé ńláńlá wọn kọ́ sí títí wo road tá fi ń ṣòwò tí wọn ò gbé bẹ́ẹ̀ ilé tá a bá fi ń ṣòwò a máa yọ sàkà lórí ẹ̀ lọ́dọọdún bí ọkọ̀ tá a fi ń ṣòwò tá a yọ sàkà printing machine àbẹ́ẹ̀dẹ́ ọ̀dà machine equipment tá a bá fi fund tá a fi source of income.